tó o ẹ kú àkókò yìí o mo kí wa ní ìlọ́kùnrin mo kí wa ní ìlọ́bìnrin níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá ẹ ṣe àdúpẹ́ tẹ́ ẹ ń kàn sí wa ní gbogbo ìgbà tó o èmi ọmọ yín náà ni o Adélékè Ọ̀ṣìndẹ́kọ́ ajímọ̀tànra rẹ̀ jẹ lórí ètò yín ètò wa kí ni Yorùbá ń wí níbi tá a ti ń yànnàná àwọn ọ̀rọ̀ Yorùbá òwe Yorùbá àwọn àkànlò èdè yorùbá níbẹ̀ láti ń ṣe àtúpalẹ̀ wọn àtàwọn orúkọ yorùbá kankan ẹ wò ó lónìí a tún jọ gbádùn ara wa dáadáa lórí ètò kíni yorùbá ń wí òwe yorùbá kan lájọ máa gbéyẹ̀wò òwe yorùbá yẹn sọ wípé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àṣìpò òwe ni bí yorùbá ṣe sọkọnù o yorùbá kì í sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà bí yorùbá ṣe sọkọnù ohun tí yorùbá ń sọ ni wípé kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba lewéko sùnwọ̀n mọ́ báwọn yorùbá ṣe ń sọ nù wọ́n máa ń wí pé kòkòrò tó bá ń jẹ̀fọ́ ó kúkú jàre ẹ̀fọ́ ṣèbí wọ̀nba náà ló yẹ kí wéku ó sùn wọ́n mọ́ kí làwọn baba ńlá wa fẹ́ fàyọ̀gàn tí wọ́n fi parú òwe bẹ́ẹ̀ kí ni wọ́n ń sọ gan-an ohun táwọn baba ńlá wa sọ rèé o tí èèyàn bá wà tí ń rera tàbí tí ń gbéra aga pàápàá jùlọ ọlọ́mọge tí ọkùnrin dẹnu kọ́ dúdú dẹnu kọ́ ó náà òun ò ṣe òun ò ráyè tiẹ̀ pupa dẹnu kọ́ ó ní ń fi mí lẹ̀ èèyàn jẹ́yẹ́ dẹnu kọ́ ó ní àánú òun ò ráyè tiẹ̀ òun sì fẹ́ ṣoge bó bá wá dàtúbọ̀ tántán tọ́rọ̀ wá gbẹ̀yìn yọ tó wá fọ́kọ tí ò ní lárí láwùjọ tàbọ́kùnrin tí wàá ń gba lójú tí ń gba lẹ́nu tí ń ná bí ìgbà téèyàn ń lu bàrà àwọn Yorùbá wá sọ wípé ooo. Oh! kòkòrò ọkọ rẹ tí ń jẹ̀fọ́ rẹ tí ń nà ọ́ bíi bàrà yìí ó kúkú jàre rẹ̀ ṣe bí wọ̀nba náà ló yẹ kéwéko rẹ ó sùn wọ̀n mọ́ ìwọ̀nba ló bá ti fakọ ṣíṣe mọ́ ọ ìwọ̀nba ló bá ti rẹra mọ́ ìwọ̀nba nìgbéraga ẹ wo Yorùbá kórìíra ìwà ìgbéraga láwùjọ wọn sì máa ń parú ìwé bẹ́ẹ̀ wọ́n kìlọ̀ wà fún gbogbo wa ni wípé ká ṣọ́ra ṣe ká má gbéraga tó a tún lè gbówèé wò báyìí o ọlọ́mọge tí ọkùnrin kan tẹnumọ́ dọdún pé àní fífẹ́ ni wọ́n ò fẹ́ ọ tó ní à jẹ́ ẹ máa rò tó tún padà àní fífẹ́ ni wọ́n ò fẹ́ ọ mo fẹ́ fẹ́ ọ ni irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ lè sọ fọlọ́mọge pé ah àṣàkẹ́ ṣàánú mi ìwọ ọmọ yìí pé kòkòrò mi tó fẹ́ jẹ ẹ̀fọ́ rẹ eh, eh, eh, ó jàre ẹ̀fọ́ rẹ ìwọ̀nba mà ló yẹ kéwòkò rẹ sùn wọ̀n mọ̀ ewúkò rẹ ti wá sùn wọ̀n dáradára báyìí o ó di dandan kémi àkànjí kí n jẹ̀fọ́ rẹ ó di dandan kí n fẹ́ ọ ẹ wo obìnrin tó bìnrin tó bá rẹwà lóòótọ́ àwọn ọkùnrin wọn a máa parú òwe báyìí fún wọn pé ẹwà rẹ gan ló wù mí nítorí pé o sùn wọn lọ́lọ́mọge òun ló fẹ́ jẹ́ kí n fẹ́ ọ. ẹ má jẹ́ ká torí ẹwà fàyà sílé o ìwà ni ẹ̀jẹ̀ á wò òun ni Yorùbá sọ. má wàá torí pé ọmọbìnrin tó ń wò òun ó lẹ́wà ló wá ní à wo kòkòrò mi tí ń jẹ̀fọ́ rẹ ó jàre ẹ̀fọ́ rẹ o nítorí pé o lẹ́wà hmm, ìwà ni ẹ wò lágbára Ọlọ́run lágbára Elédùwà a máa pàdé lórí ètò yìí nínú kànnì náà ni nígbà míì ẹja máa rántí wípé kòkòrò tí ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba ló yẹ kéwé kó sùn wọ́n mọ́ ó dìgbà míì ná lórí ètò yìí nínú kànnì náà ni a tún máa ríra Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀yìn náà ni ajímọ̀tanra rẹ̀ jẹ ọmọ alẹ́kùwọ́nú ọ̀dán ọmọ alárùnwọ̀ bùbá èmi lọmọ ògbójúlé Jésù kanlẹ̀kùn ìṣòfújà ọmọ àfipónpó rọrí nítorí bá mi ẹ̀kọ́ nítorí bógun ó bá a dé tíjọ́ ó bá a ṣẹlẹ̀ náà ni. ẹ wo kí ni Yorùbá ń wí látùmọ̀ àríra lórí rẹ̀ ó dà bọ̀.